pẹ́ ṣe àánú yìí dúró torí pẹ́ ṣe àánú yìí dúró torí pẹ́ ṣe torí pẹ́ ṣe o torí pẹ́ ṣe àánú. fún ọlọ́run lókè ọ̀run olúwa ọlọ́run a gbé ọ̀gá fún orí ọ̀fẹ́ tí ẹ fún wa láti rí ọdún tuntun two thousand and twenty kí o gba ìwà a fẹ́ bá díẹ̀ lórí ọ̀nà tí a ó rìn nínú ọdún gba ògo ní ìkẹyìn a ó máa yan fún iṣẹ́ ìránṣẹ́ yìí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ayé ìwọ tí etí rẹ̀ ń gbọ́ mi ní àkókò yìí káàkiri gbogbo àgbáyé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orí ọ̀fẹ́ tí ó fún wa láti rí ọdún tuntun mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ọ̀nà èyí tí a máa rìn nínú ọdún 2020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 ọ̀nà ibi tó dúró sí nọmba three ibi tí ó ń jókòó sí ọmọ ọlọ́run ní two thousand and twenty kó o bá lè rí di ìfẹ́ ìbùkún ọlọ́run kíyèsí ọ̀nà ibi tó máa rìn kíyèsí ibi tó máa dúró sí kíyèsí àwùjọ àwọn ènìyàn tó máa jókòó sí nínú ọdún yìí kí o bá lè rí àlùyọ ọlọ́run mo gbàdúrà lọ́dún yìí wàá lálùyọ lórúkọ jésù kristi mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ọ̀nà mẹ́ta èyí tí a ò ní ṣaláì kojú ẹ̀ kété tí a wọ January one ní two thousand and twenty èdè gangan ní January one yóò bá pa òwe kan pé ìkóríta mẹ́ta tí máa ń dààmú àlejò ìkóríta yìí èmi àti ìwọ a ò ní ṣaláì kojú ìkóríta yìí ìkóríta náà la wà yìí a ó sì pàdé ọ̀nà mẹ́ta ọ̀nà kínní ọ̀nà satani, ọ̀nà kejì ọ̀nà ènìyàn ọ̀nà kẹta òun ni ọ̀nà ọlọ́run ìwé mọ́ sọ̀rọ̀ fún wa ní proverb three verse five to seven ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí ọlọ́run sọ lọ́dún yìí olúwa ní fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé olúwa má sì ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ. mọ̀ ọ́ ní gbogbo ọ̀nà rẹ èyí ni pé mọ̀ ọlọ́run ní gbogbo ọ̀nà rẹ òun yóò sì máa tọ́ ipa ọ̀nà rẹ. vasamu má ṣe ọlọ́gbọ́n ní ojú ara rẹ bẹ̀rù olúwa kí o sì kúrò nínú ibi o lè jẹ́ pòfẹ́sọ̀ má ṣe ọlọ́gbọ́n lójú ara rẹ má fi ọgbọ́n ayé yìí darí nǹkan ẹ̀mí mímọ́ wo gbogbo àwọn tó ṣe chemistry wọ́n ṣe ń wádìí ọ̀nà tí jésù gbà sọmidọ̀tí wáìnì títí di àárọ̀ làwọn ò rídìí ẹ̀ torí àwa má rídìí ni. à ń ké bọ́ sínú odò a igi sínú odò the law of magnetism was defeated ayé ṣe ń wádìí ẹ̀ physics wọn ò tí ì rídìí ẹ̀ di ọ̀la má ṣe ọlọ́gbọ́n lójú ara ẹ ohun ẹ̀mí ṣe òun ló pé bíbélì kọ́ ẹ̀mí àti ìwọ fi yé wa wípé ọgbọ́n ayé yìí wèrè ni ní ọ̀dọ̀ ọlọ́run ọ̀nà kínní èyí tí mo bá wa sọ òun ni ọ̀nà ènìyàn kí ni ọ̀nà ènìyàn ọ̀nà sátani ni mo fi kọ́ bá wa sọ ọ̀nà sátani now ọ̀nà sátani yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló rin ọ̀nà sátani láì mọ̀ Proverbs chapter one verse ten to fifty bí a bá ka ìwé mímọ́ ó ní ọmọ mi bí ẹlẹ́ṣẹ̀ bá ń tàn án má ṣe gbà bí wọ́n bá wí wá pẹ̀lú wa jẹ́ kí a bá fún ẹ̀jẹ̀ jẹ́ kí a lúgọ ní ìkọ̀kọ̀ di aláìṣẹ̀ láì nídìí má jọ ẹni wọn o verse thirteen àti fourteen ó ní àwa ò rí onírúurú ọ̀rọ̀ iyebíye àwa ò sì fi ìkógun kún ilé wa gbọ́ ọ̀rọ̀ ẹlòmíràn tó bá fẹ́ fi èrò gbàmọ́ tiẹ̀ lọ́dún yìí you will have problem o ti bẹ̀rẹ̀ sí ní gbé ẹsẹ̀ lé ọ̀nà sátani verse fifteen ó ní ọmọ mi má ṣe rin ọ̀nà náà pẹ̀lú wọn hallelujah má ṣe rin ọ̀nà náà pẹ̀lú wọn fa ẹsẹ̀ rẹ sẹ́yìn kúrò ní ipa ọ̀nà wọn torí ọ̀nà sátani track yẹn that Saturday track it will always end in tears mo gbàdúrà ohun bí ẹkún nínú two thousand and twenty kò ní jẹ́ ìpín rẹ beware of evil communication evil communication corrupts good balance lọ́dún yìí àwọn tó máa bá rìn kíyèsára dáadáa àwọn tó máa gbà ẹ́ ní ìmọ̀ràn kíyèsára dáadáa ẹni máa gbàdúrà fún ẹ pàápàá lọ́dún yìí kíyèsára dáadáa torí wòlíì ló pọ̀ láyé wòlíì èké púpọ̀ pọ̀ oníṣẹ́ sátánì pọ̀ bí wòlíì kan bá pè ẹ orí òkè mẹ́jọ ni mo wà àwẹ̀ thirty two days ni mò ń gbà lọ́wọ́ ẹ mo ríran sí ẹ olúwa sọ pé kó borí pẹ̀lú akọ ajá kan pẹ́pẹ́yẹ mẹ́ta gbómi wọ́n ti kọ́wọ́ ẹ̀bọnú ṣègùn wọ́n ti kọ́wọ́ ẹ̀bọnú ṣẹ̀bọ àwọn tí olúwa kọ̀ bó ti wù kí ẹni náà gbóná tó ohunkóhun tí wòlíì bàbá ẹ sọ lọ́dún yìí if the bible cannot establish it sá kúrò ń bẹ lórúkọ jésù gbogbo ọ̀nà ìbùrú tí sátani fẹ́ fi mú ọwọ́ kòtò lọ́dún yìí lórúkọ jésù ọlọ́run ò ní gbà fún sátani ọ̀nà kejì èyí ni ọ̀nà ènìyàn ọ̀nà ènìyàn ẹ jẹ́ ká wo nǹkan tí bíbélì sọ fún wa ní proverbs sixteen ní verse two. Proverbs sixteen verse two ó ní gbogbo ọ̀nà ènìyàn ni ó mọ́ lójú ara rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ní dìwọ̀n kan whatever you are doing tó fi kó correct yẹn kọ́kọ́ lọ bí Ọlọ́run náà pé Ọlọ́run ọ̀nà tí mo rìn ìjó wù ẹ́ kó má bàa di pé ṣe ló ń dá èrò ara ẹ̀ pa ìgbà tó bá wá rìn ìrìn ẹ̀ dé ìkórìtà kan wà wá pe ọlọ́run ọlọ́run wa sọ fún pé mi ò rán ẹ in the first place be careful in this year twenty twenty verse twenty five nínú proverbs sixteen yẹn ó sọ nǹkan kan tó ṣe pàtàkì ó ní ọ̀nà kan wà ó dàbí ẹni pé ó dára lójú ènìyàn ṣùgbọ́n òpin ọ̀nà náà ikú ni be careful for every carnal advice this year ká má bàa da ìrìn àjò rẹ rú jẹ́ kí n ṣàpẹẹrẹ kan fún ọ nínú bíbélì jésù ọmọ ọlọ́run alárinà májẹ̀mú tuntun ó bí àwọn ọmọlẹ́yìn lọ́jọ́ kan ó ní kí ni àwọn ènìyàn máa ń sọ nípa mi bí ẹ bá jáde lọ òmíràn ní wòlíì ni ọ́ òmíràn ní ìníjà ni ó wá béèrè ó ní àyè méjìlá tí ẹ ń bá mi rìn kí lẹ fi mí pè gbogbo wọn sọ kò sẹ́ni tó gbà pétérù ló sọ̀rọ̀ ó ní ọmọ ọlọ́run alàyè òun ni wọ́n ṣe jésù kọjú sí pétérù ó ní kì í ṣe omi àti ẹ̀jẹ̀ ló fi èyí hàn bí kò ṣe bàbá mi èyí bẹ̀lẹ́ ọ̀hún olórí ọ̀rọ̀ yìí la máa kọ́ ìjọsìn lé ìsà òkú àtẹnubodè ikú kò ní borí rẹ̀ èmi yóò sì fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run ohunkóhun tó bá tú láyé a ó tú lọ́run ohunkóhun tó bá dè láyé a ó dè ní ọ̀run pétérù la fún ní èdìdì láyé the same Peter ní ìgbà tó bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìwé ìran jésù àti àṣepé iṣẹ́ ìránṣẹ́ tí jésù wáyé wá ṣe pé a ó dé ní jerusalemu a ó kàn mọ́ àgbélébù a ó fi ìyà jẹ peter ló padà lọ sọ fún jésù pé àwé mi rò pé jerusalem tó fẹ́ lọ yẹn ó máa possible a máa need àti change yẹn o ò lè lọ jerusalem ah ah jésù wá wò bó bá lọ wo ìwé mímọ́ ní matthew sixteen láti verse twenty-one láti verse twenty one ó ní láti ìgbà náà lọ ni jésù sì bẹ̀rẹ̀ sí fi fi hàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí òun kò ti lè ṣaláì lọ sí jerusalemu láti jẹ ọ̀pọ̀ ìyà lọ́wọ́ àwọn àgbààgbà àti àwọn olórí àlùfáà verse twenty two nígbà náà ni pétérù mú ó bẹ̀rẹ̀ sí ní bá a wípé kámárì olúwa kì yóò rí bẹ́ẹ̀ fún ọ ò lè lọ Peter was trying to stop Jesus from fulfilling his work on earth ṣùgbọ́n ó yí padà ó sì wò fún pétérù pé kúrò lẹ́yìn mi sátánì ohun ìkọsẹ̀ ni ìwọ jẹ́ fún mi ìwọ kò ro ohun tí ń ṣe ti ọlọ́run bí kò ṣe ohun tí ń ṣe ti ènìyàn ẹ gbọ́ ọ̀rọ̀ tí jésù sọ fún peter yìí kò rò pé àti fún ní kọ́kọ́rọ́ ìjọba àwọn kò rò pé òun ló gẹ̀ẹ́tì question yẹn lẹ́ǹkan gbọ́ mi ẹlòmíì á ti ṣe rere fún ẹ dáadáa ó tún lè wá padà jẹ́ ohun èlò tó máa ṣì ọ́ lọ́nà anti mi ló mú mi wá láti nàìjíríà ọ̀nkù mi ni bọ̀dá mi ni àbúrò dáàdì mi ni ọ̀dọ́ wọn mo dé sí àwọn náà fún mi àwọn náà ra mọ́tò fún mi bọ́ńbà padà fi bísínẹ́sì four one nine lọ ẹ́ má ṣe tẹ̀lé o jésù kọ̀ fún peter ohun tó wà ní ìwé ẹ bí ẹnikẹ́ni bá fẹ́ you must have the spirit of discernment to know pé ọ̀nà yìí kọ́ ni mo fẹ́ rìn jésù sọ wípé kúrò lẹ́yìn mi ìwọ sátani ohun ìkọsẹ̀ ni ìwọ jẹ́ fún mi the fact pé ènìyàn kan jẹ́ wòlíì ẹ ó jẹ́ ìyẹnre ó ti ṣe rere sẹ́rí kò mí pé kò lè padà da ìrìn àjò ẹrú bíbélì sọ̀rọ̀ kan ní Isaiah two verse twenty-two ó ní ẹ sinmi lẹ́yìn ènìyàn ẹni tí ẹ̀mí rẹ̀ wà ní ihò imú rẹ̀ kò sí ohun tí ènìyàn fẹ́ dà fún ẹ ìgbéni fún ẹni tó fẹ́ rárá ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ bẹ́ẹ̀ ni bíbélì wí gbẹ́kẹ̀rẹ́ lé ọlọ́run ọ̀nà kẹta èyí tí mo fẹ́ parí ẹ̀ sí èyí ni ọ̀nà ọlọ́run ìwé johanu fourteen verse six ó sọ ọ̀rọ̀ kan jésù sọ gbangba ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè gbogbo ẹnikẹ́ni tó bá ti rí ọ̀nà òtítọ́ àti ìyè kò ní ní ìṣòro nínú ọdún two thousand and twenty lọ́jọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní rìn ní ọ̀nà ọlọ́run ọjọ́ yẹn ni àdúrà ogun ó máa padà di àdúrà ọpẹ́ ó ní jagun mọ́ because God himself will fight your battle for you Proverbs sixteen seventeen ó wá sọ ó ní ní ìgbà tí ọ̀nà ènìyàn bá wu olúwa òun yóò mú kí àwọn ọ̀tá rẹ kí ó wà ní àlàáfíà pẹ̀lú rẹ the only way to peace of mind in twenty twenty jẹ́ kí ọ̀nà rẹ kó wu ọlọ́run the only way to the blessings of God in two thousand and twenty jẹ́ kí ọ̀nà rẹ kó wu ọlọ́run rìn ní ọ̀nà rẹ má bá ẹlẹ́gàn kẹ́gbẹ́ jẹ́ kí èyí ọlọ́run kó wà nínú ẹnu rẹ mo gbàládùá fún lórúkọ jésù nínú twenty twenty tí ojú wa rí ní ayọ̀ àti àlàáfíà yìí ọkàn rẹ abalẹ̀ wàá rí bá ti ṣe wàá rí ọ̀nà gbégbà olúwa máa yanjú ọ̀rọ̀ rẹ ṣùgbọ́n rìn ní ọ̀nà ọlọ́run ajínrere mọ̀látù of blessed memory ó kọrin kan pé ọ̀nà iye tí mo rìn dára púpọ̀ fún mi mo tẹ̀lé olùgbàlà tó kú ní Calvary yóò mú mi délú ògo ilé ayérayé èmi fẹ́ lọ sí ọ̀run bíi tara ìgbàanì lórúkọ Jésù a ó délé ayérayé a ó délé ògo a ò ní kú sọ́nà bí ìfín mo wá súre fún gbogbo ojú tó ń wò mí nínú ọdún yìí wàá rí bá ti ṣe wàá rí ọ̀nà gbégbà ohun tó lélélé ní last year tí ò ṣeé ṣe torí èmi jẹ́ ọjọ́ kìíní ọjọ́ kìíní lọ́lọ́run pàṣẹ wípé jẹ́ kí ìmọ́lẹ̀ kó wà ìmọ́lẹ̀ sì wà gbogbo ayé tó rìn nínú òkùnkùn ní òní ọjọ́ kìíní yìí ọlọ́run kó tàn mọ́lẹ̀ sí ayé rẹ ọlọ́run kó fi ìmọ́lẹ̀ darí ọkàn rẹ wàá rí àánú gbà ọ̀nà yóò là fún ọ mo dẹ̀ gbàládùn àti tọ́dún yìí máa fi parí ọ̀rọ̀ bí ẹkún bí òṣè kò ní jẹ́ ti èmi àti ìwọ ìmọ́lẹ̀ ọlọ́run tó tàn nínú ayé mi àti ìwọ òkùnkùn ayé kò ní borí rẹ̀ ọdún yìí á yàgò fún wa o àlàáfíà ọlọ́run yóò máa bá a gbé wòlé ọlọ́run alàyè reverend prophet nífẹ̀mí akitimehin òun ló ń bá ẹ sọ̀rọ̀ láti cns church of zion maryland usa god bless you.